Yorùbá gbayì. Yorùbá gbayì. Yorùbá gbayì. Yorùbá gbayì. Yorùbá gbayì. Yorùbá gbayì. Yorùbá gbayì. Yorùbá gbayì. Àṣà wa gbayì ó pẹ̀yẹ. Yorùbá gbayì. Yorùbá gbayì ó gbẹ̀yẹ. Yorùbá báyìí. Èdè wa gbayì ó gbẹ̀yẹ. Yorùbá báyìí. Yorùbá gbayì ó gbẹ̀yẹ. Yorùbá báyìí. ẹ pẹ̀lẹ́ gbogbo ẹ̀yin ènìyàn wa nílé lóko ẹ pẹ̀lú ayọ̀ àti ìdùnnú ni a fẹ́ fi sọ fún yín wípé a fẹ́ bẹ̀rẹ̀ ètò kan tá à ń pè ní Yorùbá Gbayì ṣùgbọ́n lẹ́ni mo fẹ́ kí a fi tayọ̀tayọ̀ kí a fi ṣe ẹ káàbọ̀ sí orí ètò wa ti Yorùbá Gbayì àlejò pàtàkì táyì ni àwọn Reverend Mrs Ọláyẹmí Arówólò tó ń jẹ́ ìyàwó mi ẹ káàbọ̀ sórí ètò yìí. ẹ ṣeun bàbá wa ẹni ọ̀wọ̀ Abọ́lájí Arówólò orúkọ tèmi ni ọláyẹmí ọmọrèmi adékọgbà àrówólò aya àrówólò yorùbá gbayì yorùbá ní ilé òfúnra ilé jóná àjà òfúnra àjà jìn onílé náà ò bá fúnra olè ní òkò hmm. ètò yorùbá ètò yorùbá gbayì ó wà láti gbé yorùbá lárugẹ hmm. wọn ní ohun àní là ń gbé lárugẹ yorùbá èdè yorùbá kò gbọdọ̀ di ohun gbàgbé hmm. àṣà yorùbá kò gbọdọ̀ wọmi bá a bá ń wo àyíká wa bí a hmm. ṣe ń gbé ìgbé ayé nísìnyí àwọn èèyàn ń sọ èdè wọn sí hmm. àwọn ọmọ wọn mọ́ tá a bá múra sí èdè wa yóò parẹ́ a sì fẹ́ kí èdè wa kí ó parẹ́ a fẹ́ kí èdè wa kí ó di ohun gbàgbé òun la fi gbé ètò yorùbá gbayì jáde yorùbá gbayì ó gbẹ̀yẹ ọmọ tí ò bá gbọ́ èdè abínibí rẹ̀ hmm. orúkọ míì tá a lè pè ní ọmọ sọnù hmm. ọmọ wa ò gbọ́dọ̀ sọnù àṣà wa ò gbọ́dọ̀ sọnù àṣà wa èdè wa kò gbọ́dọ̀ di ohun ìgbàgbé ìdí nìyí tí a fi gbé ètò Yorùbá Gbayì kalẹ̀ láti máa gbé èdè wa lárugẹ láti máa gbé àṣà wa lárugẹ torí pé oríṣiríṣi ohun tí a lè múlò fún àǹfààní aráyé fún àǹfààní ìgbé aráyé ló wà nínú èdè yorùbá hmm. ló wà nínú àṣà yorùbá kí la fẹ́ sọ wọ́n ní mélòó la ó kà nínú eyín adépèlé hmm. ṣé ìbọ̀wọ̀ fún ni ṣé àwọn àṣà wa hmm. àwọn àṣà tó múnádóko àwọn àṣà tó jẹ́ pé tí a bá ń mú wọn lò orílẹ̀-èdè wa gbogbo àgbáyé yóò máa túbọ̀ túbà túṣẹ́ ni ó pọ̀ nínú èdè yorùbá ìdí nìyí tí a fi gbé èdè yorùbá àṣà yìí kalẹ̀ bàbá wa o. ẹ ṣeun gan ni ẹ ṣe gan ni ọlọ́run á dẹ̀ fún wa ṣe. àmín. ẹ̀sìn wà nínú èdè yorùbá mhm. ìkọ́ni ní ìbọ̀wọ̀ fún àgbàlagbà ó wà ní a ó rí ìjìnlẹ̀ rẹ̀ ní èdè yorùbá nípa sísin ọlọ́run ni o nípa ti orin <laughs> yorùbá gbayì yorùbá gba èyí gangan ni tó pé tí wọ́n kọ́ ká sí ọlọ́run ni hmm. tẹ bá gbọ́ àwọn orin tí àwọn yorùbá fan fi yorùbá kọ láti fi yan ọlọ́run. Hmm. àbí rere ọmọdé lẹ tún fẹ́ sọ. tó bá tó jẹ́ ìtàn ìtàn àbínibíni àbí ká ṣe yorùbá ní àṣà bàbá fẹ́ gbéyàwó hmm. tàbá fẹ́ sọmọ lórúkọ tàbá fẹ́ sọmọ lórúkọ tàbá fẹ́ ṣèṣílé tàbá tẹ fẹ́ ṣòkú tàbá fẹ́ ṣe fọba jẹ àwọn oríkì. Mm -hmm olúkálùkù ló ní oríkì torí pé yorùbá ó gbàgbọ́ ní pé pé olúkálùkù tó bá lórúkọ wọn ní oríkì bí òjò bí àìná bí eh, táyé bí kẹ́hìndé bí ìdòwú bí àlàbá tèmi náà tó ń jẹ́ eh, ìdògbé ọlọ́bẹ̀ ọbẹ̀ òṣèbùkọ̀ ọbẹ̀ òṣèbùkọ̀ so gbogbo nǹkan báwọn yìí ló yẹ pé kí gbogbo wa ká mọ̀ kí a lè fi kọ́ àwọn ọmọ wa nítorí bẹ́ẹ̀ ni torí pé Yorùbá hmm, ẹ tiẹ̀ náà kí tiẹ̀ ní túmọ̀ Yorùbá o. <laughs> bàbá wa ìtumọ̀ Yorùbá ẹ bá wa dá sí ah, mo rò pé bóyá èyí tẹ lọ sí ilé ẹ̀kọ́ gíga a lè sọ ẹ̀yin náà mọ̀ ẹ̀fẹ́ mọ̀ ń pa. ìṣípayá yàtọ̀ sí nǹkan táwọn èèyàn kọ́ ní ilé ẹ̀kọ́ kí ni báwọn lè ṣe rí ti báwọn lè ṣe sọ sí báwọn lè ṣe bẹ́ẹ̀ kọ́ wa pé ìtumọ̀ yorùbá torí ètè máa sọ ìṣípayá tí ọlọ́run fi hàn mí mm, nípa orúkọ ẹ̀. àwọn èèyàn wa sọ pé àwọn haúsá náà máa ń pè wá ní yarubawa mm-hmm. ibẹ̀ inú ẹ̀ náà wá ti yọ yorùbá jáde. ok ẹ haúsá ò wá lè sọ èèyàn ní orúkọ mm-hmm. torí pé tí haúsá bá sọ̀rọ̀ lórúkọ tí kì í ṣe pé ẹnu ọlọ́run ló ti wá orúkọ yẹn ò nítumọ̀. bí ó bá jẹ́ pé ọlọ́run ló fún yàn lórúkọ orúkọ yẹn á ní ìtumọ̀ a ní agbára torí pé wọ́n ní nílẹ̀ yorùbá bẹ́ẹ̀ nínú máa sọ pé orúkọ ló ń roni so àwọn haúsá wọn ò lè fún yorùbá lórúkọ torí pé àwọn kọ́ ló dá ẹ̀yà yẹn sílẹ̀ kárípà àwọn ló bí yorùbá ni wọ́n lè fún wọn lórúkọ wọ́n ní òbímọ ló ń sọmọ lórúkọ àbí ẹ bá wa sọ sí bẹ́ẹ̀ni ẹ sọ rè òbímọ ló ń bímọ ló ń sọmọ lórúkọ haúsá ò bí yorùbá tó wọn wà lè sọ wá yarubawa ìdí nìyẹn tó jẹ́ pé ìyẹn kì í ṣe ìtumọ̀ ibi tí orúkọ yẹn ti wá nìyẹn. ṣe mọ̀ pé àwọn èèyàn máa ń rò ó wọ́n á rò ó sọ̀tún wọ́n á rò ó sósì mm-hmm. èrò tiwọn nìyẹn. bẹ́ẹ̀ tẹ bá dẹ̀ wá wá àwọn yorùbá lóòótọ́ mm-hmm. a ní kò sí nǹkan tó lọ́run fi tẹ́ wa lọ́rùn ògo ọlọ́run wà lára wa iyì ọlọ́run wà lára wa ẹ bá kí ọlọ́run díẹ̀ mọ́ mi ọlọ́run wa òun ni ọlọ́run ọba ọba tẹrẹrẹ káyé ọba sọ̀rọ̀ máyè òyígíyigì àṣekọ́mákù ọba lánàá ọba lónìí ọba títí ayérayé ọba wà ọba wò ọba wàwà wíwí ọba lèwí lè ṣe ọba lè ṣe lèwí ọba tí ń gbani mhm. ọba ọba ọ̀ràn ọmọ oníṣẹ́ fàyàtì ọlọ́wọ́ gbọgbọrọ tí ń yọ ọmọ rẹ̀ nínú ọ̀fìn oh ayé <laughs> ọlọ́run wa nílẹ̀ yorùbá máa ń mm. kí ọlọ́run òun la fi sọ pé èdè wa yìí a mm-hmm. gbọ́dọ̀ máa gbé lárugẹ nítorí èdè tá a lè fi yan ọlọ́run tó dá wa mm-hmm. kí là á lè fi èdè yìí ṣe kò sí tá a lè fi ṣe o èdè yẹn a lè fi pawó èdè yẹn a lè fi kómọ èdè yẹn a fi ń ṣègbéyàwó ohun rere gbogbo la lè fi èdè yorùbá ṣe èdè wa ò gbọ́dọ̀ parun ẹ̀yìn wa ẹ jẹ́ èdè wa. ẹ jẹ́ èdè wa o a fi mọ báyìí lónìí. olúwa ní kàtúrè wa o. àmì o. ìpàdé wa bí oyin. ire o. ire o ẹ ṣeun.